mẹ́mọ̀ra àṣìṣẹ́ oníṣẹ́ ah. ah. Ah. ṣé ègún tòde látàárọ̀ ni tí o pè iṣẹ́ kan fẹ́ iṣẹ́ kan méjì kì fẹ́ tẹ̀lá ti lè. ekiti. eégún ó tẹ̀ dábẹ́. báwo ni sùn. mo wà ó tiẹ̀ ti ń lọ. tí o ti parẹ́. ó kù dẹ̀ ó kù dẹ̀. tí o ti ṣiṣẹ́. wẹ̀ ó kù dẹ̀ ń ká tẹ̀lé ó ti ṣiṣẹ́ báyìí ó mú ká tẹ̀lé pé eh. èsì pinnu ẹ̀ mọ́ wàá ṣe kí ni wàá wàá rí po wá. yọrọ rí po wá yọrọ rí po wá. ẹ mọ bọ ìsìn máa sáré máa gbé po wá. mọ pẹ o torí pé iṣẹ́ pọ̀ kò ní láti ṣe o. ìyẹn jìn òrìjìnà òrìjìnà hàn ti twenty rẹ̀ àbí kí mi sọ fún ẹ pákó mi ni. egun mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ṣebí wọ́n rọ̀ sọ pé kìrọ̀ rìn po. mo ti ṣiṣẹ́ gbà wọ́n gẹ̀ẹ́tì ni. nǹkan tí nǹkan tí ẹ̀yìn gan èèyàn gan tí ọ̀rọ̀ yìí náà tó fi yàtọ̀ sí kiri èèyàn yẹn gbà tí mo dé nìsí mo sọ pé èkìtì ègù mo sọ pé orí kìrọ̀ rìn po wá o ṣebí ìpòrí mo rọra wa. mo ti ṣiṣẹ́ gbà ṣé mọ̀bìnrin mo bẹ̀rẹ̀ kọ́sẹ̀ kan lọ́ra márùn-ún ayé ṣé ọ̀sẹ̀ ìgbà tí mo ìgbà tí mo rò ìgbà tí mo rò àti ìgbà tí mo ti tọ́ ti gbé fún mi mi ti ṣe kọ̀kọ́ rárá. ẹ wẹ wẹ ìjà lè po kó o rè po. epo epo epo epo. fúẹ̀lì. àbí àbí epo pẹtrol. ẹ wúyáwúyá láti pa bẹ́ẹ̀ láti pa bẹ́ẹ̀ dín kàrà méjì láti pa bẹ́ẹ̀ sẹ̀wà méjì ó yára epo yára ó yára ó yára epo á mi kò yára epo á ó yẹ kó tìmọ̀ pé nọ́mbà thirty six rẹ ó yẹ kẹ́ sọ fún o pẹtrol rẹ wúwo ẹ̀ mọ̀ ká sẹ̀ yàrá yàrá dísù ló bá rà dísù